nonsense ó wà ńbẹ̀ ẹ ṣe gan-an ni now eh, mo dá padà fún eh, my senior sister ajia ajia ti dá padà wẹ o kẹ gbà kẹ sọdọrin o ṣe mọ̀ pé mi ò gbọ́ jẹ̀bù torí mo wà allergic sí ìjẹ̀bù. ẹ lè gbọ́ yẹn ẹyin ẹ bá mi gbé mọ́ mi wá wọlé ẹyin ni kẹ bá wa gbé mọ́ mi wá wọlé kẹ bá wa introduce wọn sí gbogbo àwọn olólùfẹ́ wa ká tó máa tẹ̀síwájú ẹ bá wa ṣe ètò yìí ẹ bá wa ṣe ètò yìí gbogbo èyí tẹ̀ ń wò wá ẹ bá wa comment ẹ bá wa fi comment sílẹ̀ ń bẹ̀ comment yẹn àwa tiẹ̀ láìkẹ̀ torí àwa a máa ń gba ìbáwí a fẹ́ padà ká lọ wò kí ni kí làwọn èèyàn sọ kí ni advice kí ni ìtẹ̀síwájú ẹ bá wa fi comment kódà gan kó jẹ́ Yorùbá Nation no going back ni tẹ̀dẹ̀ mọ́ pé ọmọ ọlọ́dún ni wálé ní tẹ́wálé mi àti tíṣà mi gẹ́lẹ́mígẹ́lẹ́ araba ó lágbára ẹ bá wa fi kọ́mẹ̀ntì sílẹ̀ ẹ tún rí ìbòrò mi ṣé mi tún tilétilé mi lọ torí àwa lọ lọ́pẹ́ àwa lọ́mọ lọ́pẹ́ o àwa lọ́mọ lọ́pẹ́ ẹ bá wa láìkè ètò yìí kẹ bá wa ṣe ẹ kẹ bá wa fi kọ́mẹ̀ǹtì sílẹ̀ kẹ́jẹ subscribe lórí Yorùbá World Media ẹ bá ọ ẹyẹ méjì ò kì í já àṣà ibi ìbàyẹ̀ lè máa ti gbọ́ èyí tó ń jẹ́ hmm, òótọ́ ọ̀rọ̀ máa my sister ẹ máa bá lọ ẹ ṣe mo dúpẹ́ dr zag mo sì di kí n béèrè lọ́wọ́ yìí ni kó tó di pé a gbé ọ̀wọ́n mọ́mì wá wọlé pé kí lorúkọ gèlè yìí ti ń jẹ́ o. sọ̀mú ṣẹ̀ṣẹ̀ ṣe program tó ń sìn ni a dẹ̀ ṣó fídíò yẹn wọ́n mú lẹ́tà lọ wípé ẹ láti un o wọ́n ti fún wa lẹ́tà wọ́n dẹ̀ ní cctv wà ní gbogbo everywhere pé ẹ̀yin ẹ bọ́ ọ̀tà ò káwa wọlé láyé ní ayé kan náà tá a wà yìí ẹ wo ọlọ́run àṣẹ dáadáa fún orúkọ gèlè mi nìyẹn ọmọ ọlọ́pẹ́ ni èmi lọ́mọ ọlọ́pẹ́ ẹ ṣe gan-an Dr. Zabby ayé ọpẹ́ ayọ̀ fún gbogbo wa ní agbára ti Ọlọ́run torí gèlè yẹn mo rí kó ń ta wáyà gan-an ni ni mo ṣe ní kí n béèrè pé kí ni orúkọ gèlè ẹ̀dẹ̀ ti fún wa ní orúkọ gèlè yẹn ọ̀nà ọpẹ́ gbogbo wa yọ ọpẹ́ wo dẹ̀ ní dìbàjẹ́ ẹ ṣe ẹ kú kalẹ̀ gbogbo ilé o ẹ ọ̀wọ́n màmá wa tí a gbé wá lẹ́nìí tí wọ́n jẹ́ àlejò pàtàkì wa ọ̀wọ́n náà ni màmá wa láti ìlú US tó jẹ́ agbẹjọ́rò màmá wa Janet Fashakin Dr Janet Fashakin wọ́n wà lórí ìkànnì tí ọ̀rọ̀ náà máa bá gbójú jáde báyìí nítorí pé bí wọ́n ní bí ọ̀rọ̀ tó bá rúni lójú à á béèrè lọ́wọ́ ẹni tí ó yé gidi àwa tá a wà lórí ìkànnì yìí ọ̀wọ́ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá kò sẹ́ni tó mọ tó mọ òfin màmá wa mòfin ni wọ́n wọ́n máa là hàn wá mo dẹ̀ mọ̀ wípé ó yé wọn yékéyéké àgàgà tó jẹ́ pé wọ́n practice níbi tá a ti ń sọ̀rọ̀ yìí ni wọ́n tún practice ní Amẹ́ríkà so ọ̀rọ̀ yé wọn gan nítorí pé ọ̀rọ̀ yìí bó ṣe kan location nine náà ló kan Amẹ́ríkà àdèmọ̀kúta bábì lọ màmá wa wọn ò ní ṣì fún wa láéláé màmá dáadáa màmá tó jẹ́ pé wọ́n fi ń súre fún màmá yàtọ̀ sí ọ̀wọ́n kan màmá tó dúró déédéé màmá ọmọ ni màmá aládùúrà ni yàtọ̀ sọ́wọ́n elépè Mama wa délé kọ́ṣà kí ẹ bá wa gbójú jáde kí ẹ bá wa kí ọ̀wọ́n ara lé ẹ ṣe. ṣé ṣé ẹ rí ojú mi báyìí torí ojú mi báyìí. a rí ojú yín kérékété kérékété la rí ojú yín ẹ ṣe màmá ẹ bá gbójú ẹ bá wa sọ̀rọ̀ sókè. mo kí tara ilé tara àjò mo kí gbogbo wa mo kí Yorùbá World Media mo lo ọlá olórí wọn mọ́mí wa Dr. Zabi láti kí gbogbo yín ajé ara mo kí yín gan ni. mi ò rí ojú gbogbo everybody tó wà ńbẹ̀ ẹ ṣáà gbà pé mo ti kí gbogbo yín ńgbà tí mo ti fi ọlá mọ́mì wa tí mo ti fi kí yín ẹ kú iwájú náà ni à ń kí ará ilé ẹ káàbọ̀ là ń kí ẹ kú iwájú là ń kí èrò ọ̀nà ẹ káàbọ̀ là ń kí ará ilé mo kí yín gan ni o ẹ kú iṣẹ́ ẹ dẹ̀ kú gbogbo bó ṣe ń lọ láàárín gbogbo ìlú ibi tí a wà àti nílẹ̀ yorùbá wa àti ní yorùbá nation yìí lágbára ọlọ́run á kẹsẹ̀ járe á dé ilẹ̀ wa gbogbo àwọn tó dẹ̀ ní wa lára ọlọ́run á bá wa ní wọn lára ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣeun mà ẹ ṣe àdúpẹ́ mà èmi ni màá kọ́kọ́ béèrè ìbéèrè ọwọ́ ẹ̀gbá ní ìbéèbì màá kọ́kọ́ béèrè ìbéèbì lọ́wọ́ yín ọ̀wọ́n sọ̀jẹ̀bùlẹ̀ ẹ̀kọ́ yẹ́kẹ́bí náà ṣẹgbà kọ́ lè mọ̀ pé ọmọ ọkọ ẹ̀gbá ni mí màá kọ́kọ́ béèrè ìbéèbì lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ tó ń lọ tó ń jà tó ń jà rànyìnrànyìn nílẹ̀ yìí tí wọ́n dẹ̀ wá ń sọ wípé ah wọ́n nílùú Amẹ́ríkà yìnyẹn náà ni wọ́n ní wọ́n ti fún wọn ní ìwé kan láti UN wípé wọ́n ti gba Yorùbá nation wọ́n ní kódà CCTV camera wọ́n ti tá sí gbogbo ibi tí àwọn ará bíbá ń lọ àánú alánà ìlóde yìí ìjẹta ni mo kúrò lọ́dọ̀ yín mà tí mo sọ fún yín pé àwa lọ́ọ́lé bí mo ṣe ṣàlàyé fún yín pé tó bá máa fi di èní o ẹ̀ máa gbúròó mi ń bì báyìí mi ò tí ì sọ̀kalẹ̀ láti òfurufú bí mo ṣe fẹsẹ̀ mi ṣe kọlẹ̀ báyìí ní UK ní fóònù ń wọlé lọ́tún ló sì mú kí ló tún dé kí ló ṣẹlẹ̀ lọ́ba ní ha wípé àmà ti gba Yorùbá nation wọ́n mà ní àmà ti ní ọ̀wọ́n àmì ìwà wọ́n ní àmà ti ní ọlọ́pàá lọ́dọ̀ onírọ́ mo ní ọ̀yẹ́ tiẹ̀ ń dá mi lẹ́gọ̀ọ́ mo ní wọ́n gba Yorùbá nation kan ní àmì àní ló bá ní ẹ̀ wọ́n rí fóònù mo ní ẹ má bínú mo ṣẹ̀ṣẹ̀ dé nì bí a ṣe rí nìyẹn màmá wa o wọ́n ti kó àwọn èèyàn wọn àwọn èèyàn eh, omi ìnira wọ́n ti kó wọn nítorí pé wọ́n ní ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni tí ò bá gbọ́ á máa bá rẹ̀ ń bẹ̀ báyìí màmá wa ǹjẹ́ tòótọ́ ni bóyá lè bá wa tan ìmọ́lẹ̀ sí wípé ní UN yẹn o wọ́n ti fún wọn ní go ahead wípé Yorùbá nation ti dúró wípé wọ́n dẹ̀ sọ wípé kí wọ́n nìṣó lẹ̀ àwọn wà lẹ́yìn wọn ẹ kọ́kọ́ bá mi dáhùn ìbéèrè nìyẹn náà torí mo rẹ kí ẹ lè ṣí ẹ dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ojoojúmọ́ lẹ̀dẹ̀ ń wo wẹ́bsáìtì àwọn UN tí ò tí ò jẹ́ pé kí ni tí ò ní ṣì fún anybody màmá mi ẹ bá ń gbóhùn sókè ẹ ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí bá fẹ́ accept orílẹ̀-èdè tó dẹ̀ jẹ́ orílẹ̀-èdè tuntun kò ń ṣe nǹkan tó máa ń ṣe ní bòńkẹ́lẹ̀ ohun tí gbogbo aráyé máa gbọ́ ni àtàwọn tó wà ní UN o àtẹni tí ò sí ní UN gbogbo wọn náà máa gbọ́ pé wọ́n ti gba orílẹ̀-èdè yìí mọ́ra wọ́n ti fún wọn ní recognition pé wọ́n dá dúró bí orílẹ̀-èdè nípa ti Yorùbá nation wa wọn ò tí ì gbà wá bí orílẹ̀-èdè and kí dẹ̀ ni ṣebí ọ̀nà méjì náà ni èèyàn fi ń gba orílẹ̀ lèèyàn fi ń ní orílẹ̀-èdè fi ń kúrò nínú orílẹ̀-èdè ìkan nínú ẹ̀ ni wọ́n ń pè ní referendum ìkejì ni ìjàngbara ogun pé a fẹ́ kúrò àdẹ̀fẹ́ kúrò ní tipátipá ọ̀ ẹ jẹ́ ká dálẹ̀ ká ṣùṣà ẹ jẹ́ ká wòye àwọn èèyàn láàrin yín gan tí wọ́n ṣe tán láti lọ ìgbà tí yẹn bá ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè ibi tí wọ́n ti fẹ́ kúrò lórílẹ̀-èdè yẹn ló ṣẹ̀ṣẹ̀ lè dọ́dọ̀ United Nations United Nations kàn ní kọwọ́ bọ orílẹ̀-èdè kankan ní àwọn pín sí méjì ìyẹn ò kì í ṣe iṣẹ́ tiwọn so nípa pé bóyá wọ́n ti gba orílẹ̀-èdè tí wọ́n bá gbà kì í ṣe bòńkẹ́lẹ́ kì í ṣe nǹkan tí gbogbo wa kò ní mọ̀ ṣùgbọ́n omi náà ń tẹ̀ kan tó tẹ ìyanrìn bí yanrìn náà dẹ̀ so nǹkan kan ló máa ń ṣáájú nǹkan ọ̀rọ̀ ò tí ì dé ibẹ̀ yẹn one step and then another ó ní ọ̀rọ̀ pé a fẹ́ gba orílẹ̀-èdè kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ now now now nínú ẹ̀ ọ̀rọ̀ no going back ni because uh, sometimes it's a long journey So if you determine you are not going back, every step you are taking, you are moving towards the goalpost. Mm. And one step and then the other. People are saying call it one block and then the other. You will see a beautiful mansion being built. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Gbogbo àwọn tí wọ́n ń sọ tó ń sọ ilé ìtọ́ ń sọ yẹn ọ̀rọ̀ kọ́kànbù story ni kì í ṣe ọ̀rọ̀ kan tó yẹ kéèyàn kà sí àbí kéèyàn pay attention sí lọ títí. ẹ ṣe. ẹ ṣeun mo dúpẹ́ màámi ṣé ẹ ti rí ẹ̀yin èèyàn mi nílé mi ò tí ì rí kọ́mẹ́ǹtì o fún mọ́mì wẹ́ bá wa kí wọn gbẹ bá wa yìn wọ́n ṣé ẹ ti gbọ́ báyìí kò ń ṣe ọ̀rọ̀ kọ̀rọ̀ kí ọ̀rọ̀ gbangba lọ̀rọ̀ yìí ẹni tó bá dẹ̀ máa bá wa sọ̀rọ̀ àní á ní sẹ́ǹsì tó pé bí àṣà wà sí wọn ní ọ̀rọ̀ yìí o ó ní ọ̀rọ̀ yìí ẹni tó bá máa bá wa sọ̀rọ̀ yìí tó máa dá sọ̀rọ̀ yìí á ní sẹ́ǹsì tó pé gan-an eh, facts and figures ni kì í ṣe pé bí a máa sọkàn lọ mú nǹkan kan ṣe ti gbọ́ wà wọ́n ní cock and bull stories ni kò ń ṣe kò ń ṣe ọ̀rọ̀ tí èèyàn kàn lè máa sọ wípé àṣe báyìí àti bedtime story tó máa ń kà fún yín lórí ọ̀rọ̀ lórí ọ̀nà tọ̀hún yẹn ṣó ti yé because alẹ́ yìí a fẹ́ a fẹ́ a fẹ́ a fẹ́ gbé a fẹ́ nǹkan tó bá jẹ́ tòótọ́ tó jẹ́ tòótọ́ tó jẹ́ kí n náà máa sọ fún wa lálẹ́ wọn ò ní ṣì fún wa ah màmá onígèlè ara <laughs> màmá onígèlè àrà dr zabi tí ẹ bá ní ẹ ṣe gan ọmọ mi wá dr zabi ẹ bá mi ẹ bá mi tẹ̀síwájú lórí question tí ẹ bá tún máa béèrè lọ́wọ́ ọ̀wọ́n mọ́mì wá ń bì báyìí dr fashakin ẹ bá mi béèrè question tí ẹ bá máa béèrè èmi náà sì ní mi ṣùgbọ́n ẹ tún tẹ̀síwájú lórí question ẹ ti mute ara yín o ẹ ti mute ara yín ẹ ti mute ara yín dr zabi àmọ́ kí gbogbo àwọn tán wà lórí ìkànnì pẹ̀lú wa lórí YouTube ní Bukola Aziza o Aziz Adéwálé gbogbo wa pátápátá ni mo kí láì máa fi hàn ọkàn sílẹ̀ ẹ bá wa ṣe ètò ìkéde bá wa láìkẹ ṣe rí láìkì yẹn mo tiẹ̀ máa ń láìkì mo tiẹ̀ máa ń fẹ́ rí comment Yorùbá nation no going back now mọ́mì wa lọ́ọ̀yà Dr. Fashakin Kẹ́mi Ọláògùn kọ́lọ̀ ń jẹ́ ká rí yín pẹ́pẹ́pẹ́pẹ́ mo ṣe program kan ní ìjẹ́ ẹ ṣe ìyá wa onígèlè kan. Eh, mo ṣe program kan níjẹta mo dẹ̀ wọ́n pé ẹ lè má wo program yẹn yín gan ni mo ṣe fún bóyá bíi five minutes ń bẹ̀ mo bá yín polówó YouTube eh, channel yín mo dẹ̀ tún bá yín sọ̀rọ̀ nípa eko oko etílé. oko etílé ah, ẹ ṣe ẹjọ́ ẹ ṣe mo tún play voice message yín bẹ̀ mo bá yín ṣe ah. advert lórí bọ̀ máa ṣẹ̀ǹdẹ̀ sí ilé tàdá wọ̀n ti jẹta ni mo ṣe program yẹn torí mo rí pé ẹ̀yin náà ẹ̀ ń gbìyànjú lórí ìrìn àjò yìí mo dẹ̀ rí pé àwọn èèyàn appreciate àwọn èèyàn dẹ̀ ti ń jẹ wọ́n ti ń wọ́n ti ń jèrè ẹ̀ nílẹ̀ Yorùbá wa àti ráwọn fídíò tán ti ń dárúkọ yín wípé ilẹ̀ kọ́ wọn kọ́ máa dáko etílé àwọn èèyàn ti ń rí nǹkan èrè oko ń bẹ̀ gbogbo ara nǹkan tá fi ń sọ̀rọ̀ ìpọ̀rọ̀ Yorùbá nation náà nìyẹn bí ọ̀rọ̀ tí Dr. Fashakin sọ no going back òun ni ọ̀rọ̀ wa nǹkan èmi wá fẹ́ béèrè lọ́wọ́ yín wípé irú àwọn ẹni yẹn tó jẹ́ wípé àwọn mú lẹ́tà lọ sí ọ̀dọ̀ sí police station wọ́n lọ flag Nàìjíríà Nàìjíríà flag tó wà ńbẹ̀ àwọn gbé wálẹ̀ wọ́n dẹ̀ mú tiwọn wọ́n ṣe sókè àwọn ọlọ́pàá ń wò wọ́n bí ìgbà jẹ́ pé bóyá mírèkù ló ń ṣẹlẹ̀ tàbí kí lórí nìyí amẹ́ríkà wọ́ndà. <laughs> wọ́n dẹ̀ lọ sínú police station bẹ̀ wípé wẹ̀ a ní ká wá sọ fún yín wípé UN ti fún wa ní lẹ́tà wípé kẹ jáde àwa fẹ́ wọlé torí pé ti gbalẹ̀ wa a dẹ̀ ti bẹ̀rẹ̀ ìjọba wa láti èyí kó tó wá di wípé ìgbájú àti ìgbámú ó wá bò wọ́n. <laughs> àwọn tìbàdàn náà dẹ̀rẹ̀ lọ́jọ́ títí òní ìbá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n tún ti lọ face àwọn ọlọ́pàá tán ṣe face me and mo ní fídíò yẹn lọ́wọ́ face me and face tán ti ń tán fúnra wọn wọ́n ti pààyàn kan lórí àwọn ní ọ̀rọ̀ àwọn oní omi omi ìnira yìí lẹ́yìn ni mo ń sọ kò tí ì ju bóyá bíi one hour bóyá kò tí ì tí ì bẹ̀ ó ju fídíò yẹn mi mọ̀ bóyá nínú àwọn ara wa tán bá ti rí fídíò yẹn láti wò. kílẹ̀ rò ó dàbí pé mo rí ó dàbí pé mo rí tí mò ń gbọ́ tán sọ pé tó bá fèsì yín ẹ shoot ẹ. yes yes wọ́n dẹ̀ shoot lóòótọ́ yà yà tó bá yà òun ni fídíò yẹn ni ṣe rò wípé láì máa ṣe ṣe ẹ ti ẹ̀jẹ̀ ká kíkẹ́ ọkọ̀ béèrè lọ́wọ́ yín wípé ṣé ó possible kí UN ẹ bá wọn ṣàlàyé fún àwọn kan ọpọlọ wọn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹlòmíín lè ní accident ojú oorun ẹlòmíín lè ní accident hmm. ojú ayé because ọ̀rọ̀ yìí omi omi ọgbà nìkan omi clean and clear two plus two four nǹkan méjì òjò mi ẹ jẹ́ wa UN fúnyàn ní lẹ́tà as a law wípé ẹ lọ gbà ẹ lẹ́yìn ogun wa kí um, á ẹ kí n ní lighter note yín yìí ó <laughs> ẹ ṣe gan-an ni mà. <laughs> àmú kọ́pì o. <laughs> Uh, and then on a, on a more serious note ṣe rí nǹkan kan wà tí wọ́n ń pè ní èdì nílẹ̀ Yorùbá kì í ṣe èdì hmm. tó máa ń mú wọn yẹn èdì èdì abẹ́ẹ̀fún bẹ́ẹ̀ ni èdì àti ẹ̀fún irú ẹ̀ lẹ́ sọ pé wọ́n ti pa ẹnìkan ń sìn báyìí kò dẹ̀ sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ wá. mímẹ́wàá hmm. wọn face because what they are doing is criminal in nature uh, very very wrong so United Nations kì í ṣe àdàlúrú United Nations ò kì í ṣe ẹni tó kàn máa sáré pé tá a bọ ìlú kan tá a wá ní òun ìyẹn ò kì í ṣe iṣẹ́ United Nations kì í ṣe nǹkan tó gbé wọn sílẹ̀ fún nìyẹn ṣùgbọ́n wọ́n ní èèyàn ò kì í gbọ́n tó ẹni tó ń tan ni ẹni tí wọ́n pè ní olórí wọn tó ń tàn wọ́n yìí òun gan ò jáde sí wọn ibẹ̀ yẹn ló jẹ́ kẹ́ ti lè mọ̀ pé èdí wà ń bẹ fún àwọn tí wọ́n ń jáde yẹn torí ṣèbí wọ́n ní olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun wọ́n ní jagunjagun ló ń bọ̀ àgbà hmm. téèyàn ní kẹ́ lọ sí ojú ogun lórí ojú ogun ló ràn wọ́n yìí ń sìn báyìí ẹ lọ sójú ogun kò fọmọ tiẹ̀ ṣáájú kò pé ọkọ ẹ̀ kó wá líìdì yín kò pé bàbá ẹ̀ wọ́n ṣe ń bú bàbá Akíntóyè bàbá dáadáa bàbá tiwọn nínú ilé tó dẹ̀ jẹ́ Yorùbá wọn ò pé kó lọ bá wọn líìdì ogun yẹn àwọn wá ṣàyà gbangba wọn ni mo pé èdì Ọlọ́run má jẹ́ kó mú wa èdì mú àwọn tí wọ́n kó jáde yẹn èdè hmm. yẹn lè jẹ́ nítorí owó tí wọ́n fún wọn ṣé ẹ mọ̀ ah. pé ẹni tí ò rí five thousand rí láyé ẹ̀ tán wá kó fifty thousand hmm, hmm, àbọ̀ kó five hundred fún àbọ̀ fún ní one million ṣé ẹ mọ̀ pé lè kú síbẹ̀ pé tóun bá tiẹ̀ kú àwọn ọmọ wa máa ná owó yìí ọlọ́run má torí ìyà dá wa sí ìyà pọ̀ nínú ayé ẹlòmíì débi pé ah. tán bá ní kó jump iṣẹ́. ok ṣé owó yìí ṣe ẹ̀ṣá nígbà lọ́wọ́ tó ń bá jọ́ǹpù tó ń bá kú ṣáwọn ọmọ wa ṣáà máa. kò high. ẹ ẹ kò ní bèrè how high pé ní káyọ̀ oh. tó ń bá kú ṣé àwọn ọmọ wa máa ná owó yẹn lọ ìyẹn hmm. lọ́pọ̀lọpọ̀ wọn bá dúró. ẹ gbọ́ nígbà tí bàbá èkìtì ní wọ́n ní káwọn máa gba owó ńlá kan káwọn lọ jókòó ti bàbá ní kútọ́nu kọ́ máa hmm. ṣòfófó bàbá. Hmm. tí bàbá yẹn bá jẹ́ ẹni tó jẹ́ wípé owó ti ṣe tiwọn fún wọn bí àwọn ilé ṣé àwọn pé wọ́n á ṣe é tó bá dẹ̀ wá gbà bẹ́ẹ̀ yẹn fún bí oṣù kan àbọ̀ oṣù mélòó kan tó ti lé ní one million tó bá wá láwọn ò ṣe mọ́ ìyá àwọn èyí tó sọ pé tèpètèpè lówó tó máa ń fún wọn pé ó máa ń rẹ owó yẹn nínú èpè ni ṣé ẹ mọ̀ pé ẹ̀rù á bẹ̀rẹ̀ sí ní ba ẹni yẹn bó tiẹ̀ jẹ́ pé òfútù fẹ̀tẹ̀ ni irọ́ ló ń gbé rọ́pọ̀n òfo ló ń gbé òfo pọ̀n òdógbòdomì ní gbogbo ohun tí ó ń ṣe ẹni tí ò bá ní ọlọ́run ẹ̀rù á bẹ̀rẹ̀ sí ní máa ba so á kúkú yá a jókòó síbẹ̀ pé òun ti ná owó yìí o ẹjọ ṣe ń gbọ́ mi àwọn kọ́ọ̀sì kan wọlé pé òun ti ná owó yìí o kóun kúkú jẹ́ kí tapá àti tán kúrun síbi yìí o torí òun mọ ibi tóun ti máa di dá padà nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ojú kòkòrò àti èdì ó wà lára nǹkan tó ń ṣe àwọn tí wọ́n lọ ṣàyà gbangba tí wọ́n ń fi tán dọ̀bọ̀n wò lára wọn ẹ mọ̀ pé bí a few weeks back ẹ má bínú come on church uh, a few weeks back um, ọ̀gá àwọn tán ní morocco náà sọ pé ó máa jẹ adelé àbí nǹkan kan yìí tó máa ń da flag bo aṣọ yẹn tó ń sọ pé kán lọ wá oògùn tó ní kán lọ wá oògùn kán lọ wá ìgbàdí kán lọ wá olóde kán lọ wá kinní kan tó ń ka gbogbo ẹ̀wẹ̀ rẹ̀ wẹ̀ tó ń gan ò sọ pé òun bọ̀ wá dán nǹkan wò hmm. ẹ̀ẹ́rì tó máa pa búlù làárọ̀ ẹ̀ẹ́rì bí gbogbo títí ṣe máa dàrú tó ń bá débẹ̀ o Mm. Eh, ó jókòó síbi tó wà ní California mm. but ọ̀pọ̀lọpọ̀ wọn tán dẹ̀ wà lókè òkun wọ́n rò pé àwọn èèyàn ò mọbi táwọn wà àwọn mm. ọ̀pọ̀lọpọ̀ wọn la mọbi tí wọ́n ẹ̀wọ̀n pẹ́gbà kan wà tí mo fẹ́ sùn gbogbo wọn tí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ tẹ́ tẹ́ jẹ́ kí n ṣe gbogbo ìgbà yẹn làwa ti ládírẹ́sì wọn lọ́wọ́ títí dé rúùmù nọ́mbà wọn pàápàá wọ́n máa rò pé bóyá àwọn wà níbì kan kankan máa tán ń pè ní tapo tán lè fi gbé tẹ́ bá wéèsì ẹ̀mí àwọn aláìmọ̀kan ní Nàìjíríà ẹ̀mí àwọn tẹ́ ẹ bá waste ẹ̀mí àwọn èèyàn tí yà ń jẹ tẹ́ wá lo opportunity yẹn pé tẹ́ ẹ bá ti fún wọn ló wọ́n máa sá tẹ̀lé yín ẹ máa answer to it you are going to answer for their blood and then you are also going to answer for being the one instigating yeah. uh, the problem that caused their yeah. death. Yeah. so tí mo lè sọ nìyẹn mà. Hmm. ẹ ṣeun gan ma dr zabi ẹ bá mi. now ẹ ṣe gan ni. Eh, lọ́ọ̀yà Fáṣàkẹ́ eh, lákàyè yóò ní dọ́bà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀rọ̀ yìí ṣé wàá rí àwọn èèyàn wa kan gẹ́gẹ́ bí mo máa ń sọ pé kí àwọn eh, olólùfẹ́ wa àtẹ̀yìn tẹ́ bá tiẹ̀ jẹ́ wípé ẹ̀ nífẹ̀ẹ́ wa pọ̀ náà ọ̀bọ̀ ẹ̀ wá nífẹ̀ẹ́ wa létà torí pé àwa lọlọ́pẹ́ àwa lolóòótọ́ àwa la gbóòótọ́ sọ́wọ́ ẹ bá mi tàpẹ síbẹ̀ pé ẹ̀yin náà kíra yín kú oríire wípé a jẹ́ ọmọlẹ́yìn bàbá a dẹ̀ jẹ́ ọmọlẹ́yìn ti Sunday Igboho ṣá ẹ bá mi tàpẹ síbẹ̀ pé ọlọ́pẹ́ ẹ kọ̀ọ̀kan ọlọ́pẹ́ lásán síbẹ̀ ọlọ́pẹ́ torí mi jẹ́ nínú ọlọ́pẹ́ kan wípé mi ò tẹ̀lé loser now kí lẹ rò wípé ohun kan tí wọ́n ṣe yìí báwo ló ọ̀nà wo ló lè gbà láti affect àwa tá a gbé òtítọ́ sọ́wọ́ tí òǹgbẹ yẹn dẹ̀ ń gbẹ wá torí mi pariwo látòdè pé ọmọbìnrin yẹ ó máa ìrìn àjò two months ó máa sọ ọlọ́run máa jò sọ di twenty years mọ́ wa lọ́wọ́ ṣe rántí gbà yẹn lọ́ọ̀yà Fáṣakin wípé eight months ago mo rí lórí YouTube níjẹta bíjẹrin ní pé eight months ago tí mo bọ́ta fọmọbìnrin tí mo pariwo gèǹgbà yẹn pé irọ́ ló ẹ imagine eight months sígbà tá a wà yìí tó bá wá jẹ́ gbà yẹn mo ló yẹ kán tẹ̀ fún mi ní prophet gan sin prophet dr zabi goya ló yẹ kán máa tẹ̀lé mo ti sọ àsọtẹ́lẹ̀ <laughs> kí ẹni méjì akébọ̀dà dín tó bá jó òun nísìn á ìgbà tí mo wà ní bathroom ọlọ́run kò yọ sí mi ni ọlọ́run yẹn wá yọ sí mi báyìí ó kàn ní kí n bọ́ síta dédé nine o'clock on the dot mo gbóhùn ọlọ ah in short e, ohun èṣù yára láti gbọ́ ọ̀nà owó lẹ́rọ wípé ó lè fi because a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé bàbá jáde ní àná ọ̀rọ̀ tí bàbá sọ náà wọ́n dẹ̀ ti ń gbé kákàkiri pé bàbá Akíntóyè o ọ̀hún mọ̀ nípa kiri bọ́nà ó ló lè fi dá ìrìn àjò wa àti wípé ẹ gẹ́gẹ́ bẹ́yìí náà ṣe mọ̀ àwọn kan sọ wípé à ń ṣe ni ká dúró lọ́wọ́ yìí o ká tiẹ̀ ní break ká dúró kí ni advice ẹ fẹ́ gbà wá àtẹ̀yìn tí ẹ wà ń lé náà ẹ bá wa máa mò ń rí yín jàre gbogbo ẹ̀yin tèmi àwa lọ lọ́pẹ́ ẹ bá wa máa táìpì rẹ̀ síbẹ̀ àwa lọ lọ́pẹ́ ẹ bá wa kí lọ́ọ̀yà Fáṣákin ẹ bá wa máa sọ fún wọn pé welcome mọ̀ ọlọ́run á jẹ́ kó wa jẹ pẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ bá mi dáhùn nípa pàpà ẹ ṣé gan ni mà wípé kí ni a lè ṣe tí wọn ní dìrẹ́lì jọ́ni wa àbí pé tí o fi. bí question méjì ni mo throw lẹ́ẹ̀kan náà kí la lè ṣe tán àti wípé àwọn kan nínú àwọn eh, eh, question eh, comment section tó máa ń sọ wípé ok mo torí kò ti pẹ́ tí mo parí program láìpẹ́ mo rí question yẹn bẹ́ẹ̀ pé wọ́n stop for now èyí torí pé mi sọ fún wọn wípé for now tá a bá stop ẹni yìí máa gba floor ni ó jẹ́ ìmọ̀ máa yẹn lọ ni because bíi three months ago ẹ máa rí wípé a stop àsọ nǹkan kan bàbá bá wa sọ̀rọ̀ adè gbọ́rọ̀ sí bàbá lẹ́nu bọ̀ ẹ̀yin tí ẹ̀yin tẹ wà ń ta ẹ lè má rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tán bọ̀ lọ́wọ́lọ́wọ́ ìṣe bí ọpẹ́ wípé a bọ́ síta láti bíi two months ago làwọn èèyàn gan lójú wọn ṣe ń là tó bá jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nírú program tá à ń ṣe yìí a ti wà ní one forty nsìn bóyá la máa rí èèyàn forty gan àmọ́ọ̀sì àwọn tó bá dẹ̀ wà ń bẹ̀dẹ̀ rè wọ́n máa ń gbéwò jáde láti fi wá ṣépè fọ́ta wa ni ìyẹn ló jẹ́ wípé ọ̀rọ̀ tá jáde bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn èèyàn tán nílàkàyè la sọ kò ń ṣàwọn tán ti forí gbálẹ̀ kò ń ṣàwọn tán sì kì sínú kò dẹ̀ ń ṣàwọn tán níbẹ̀rù ọlọ́run tán rò pa àwọn níbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí ní yí àwọn èèyàn torí pàwà yìí àwa náà jì síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wa nìṣẹ̀lẹ̀ yìí jọ ṣẹlẹ̀ sí ẹ ṣé gan ni mọ̀. ẹ ẹ ṣe nípa pé bóyá ká dáwọ́ dúró ẹ rántí slogan yẹn no going back ni so ọ̀rọ̀ pé dáwọ́ dúró kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáwọ́ dúró nínú kíni wọ́n ń sọ àwa sọ pé orílẹ̀-èdè wa àti à ń kọ́ni bíi kíkọ́ ìgbà téèyàn ń kọ́lé ìrìn àjò dẹni à ń rìn ní one step and then another so what is there to stop there is mm-hmm. nothing to stop and then uh, uh, on another thing a bá Yorùbá sọ pé peace Ìgbòho sọ pé peace àbá Nàìjíríà já àlàyé la jọ ń ṣe fúnra wa mm-hmm. wípé ìrìn àjò wa kò papọ̀ ẹ jẹ́ kí oníkálukú kó dọ́mú ìyá ìgbé ẹ jẹ́ kí oníkálukú kó dúró láyé ara tiẹ̀ kò mí ìpá àníjọba ara wa ṣọ̀rẹ́ gan ibùn tá a bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ á ah, ah. mm. ṣé gbogbo àwọn orílẹ̀-èdè gbogbo tó kù tán kì í ṣe Nàìjíríà wà ní báwọn sọ̀rọ̀ mọ́ ni ká má ṣe wá sọ pé Nàìjíríà ibi tá a ti kúrò so kò sí nǹkan kan tó gba wípé ká dúró torí kì í ṣe pé bóyá ọwọ́ ogun la gbé ṣe àmọ̀ pé mo sọ pé eh, two things ni either by consensus tó ń pè ní referendum or by war àgbé war àsọpá a fẹ́ jagun àlàyé ni gbogbo ọ̀rọ̀ bàbá wa tó wà ń bẹ̀ eh, Bọ́lá Ahmed Tinubu a bá wọn yọ̀ wọ́n kú oríire a dẹ̀ bá ọmọ Yorùbá náà yọ̀ náà pé a ká tiẹ̀ tó kúrò nílẹ̀ Yorùbá yìí náà àwa náà tiẹ̀ tún rí mú lọ́nà kan torí every twenty twenty years lọmọ yorùbá máa ń lulẹ̀ tẹ́ bá wò láti gba bàbá wa awólọ́wọ̀ twenty years later labiola twenty years later lélẹ́yìí tá à ń ṣe lọ́wọ́ yìí ẹni tá a lè sọ pé ó jẹ́ yorùbá láàrin wọn fúnra rẹ̀ sọ pé òun kì í ṣe yorùbá òun represent mandate yorùbá ṣe mọ́ so àwọn tí wọ́n láwọn represent tó represent mandate yorùbá là ń sọ yìí every twenty twenty years so twenty years kan la wà yìí wípé yorùbá máa succeed gan òun náà ni sign tó dòde yìí wọ́n lójú tó bá máa bá a ní kalẹ̀ kò kí ń tààrọ̀ ṣẹpẹ́ sáìn wípé yorùbá máa rí mú òun náà ni wíìnì tí bàbá yẹn wíìnì regardless of pé bóyá wọ́n gbé Boko Haram sí lọ́rùn àbí nǹkan kan tó wùwú kan gbé síbẹ̀ òun ni president right now ó dẹ̀ jẹ́ president yẹn mo sure wípé kò lè gbógun tiwa kí ni mo ṣe mọ̀ pé kò lè gbógun tiwa amẹ́ríkà yìí ni bàbá Tinubu ti lọ it was also part of the agitation over here ní táìmù ẹgbẹ́ ọmọ yorùbá ẹgbẹ́ ọmọ Yorùbá wà lára àwọn tó rán wá sí Nàìjíríà nígbà Abacha pé kó lọ dúró de democracy tó ń bọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá yìí ni wọ́n sọ́pọ́ọ̀tì wọn anybody tó mọ táìmù yẹn lórí mi ò ní ìlà wọn àmọ́ tó ń pè ní rédíò Kudirat ẹ̀yin tẹ́ jẹ́ mídíà mi mọ̀ yẹn tó jẹ́ mídíà lásìkò yẹn you will understand and rédíò Kudirat contributed in no small measure to the downfall of Abacha tí Abacha ò bá dẹ̀ dáhùn àwọn olè ẹ̀ má jí lẹ́kọ̀ọ́ as the governor ìrìn àjò gómìnà yẹn ló gbé wọn débi tí wọ́n wà yìí tó wọn lè débẹ̀ torí kìkì ń ṣọmọ àlè wọ́n wá débẹ̀ kó wá sọ pé òun fẹ́ gbógun tiwa ìgbà tí Buhari wà mẹ́ Buhari yóò gbógun ti Fúlàní náà Buhari ò gbàbọn lọ́rùn Fúlàní wọn ò jẹ́ kẹ́lòmíì gbébọn ni Buhari fúnra rẹ̀ mọ̀ pé wọ́n fi mọ́tò Dangote kó wọn wá láti wá ní wá lára kó sọ̀rọ̀ because àwọn èèyàn tiẹ̀ mi ò wá lè rí Tinubu kó débẹ̀ ń sìn báyìí kó wá sọ pé ọmọ Yorùbá ni òun máa fẹ́ fọ́ orí wọn láti fi jẹ oyè láti fi jókòó láti joyè so there is nothing to stop àjà àṣekọkọ ohun tí àwa fẹ́ wọ́n ní kokoko là ń rán fáadití ohun tí àwa fẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun ni àwa ń sọ kò sí jà kò sí ta so ẹ bóyá àdálàwà ti ń fi ṣọ́ ọ̀nà tẹ́lẹ̀ òun pẹ̀lú agbára ìjọba tó ní sìn oníráìtì láti máa gbé búdòsà kó búdòsì gbogbo ẹ̀ kárìn ní express dé ibi tí à ń lọ ìyẹn ni ìfojúsùn tèmi tí mo dẹ̀ mọ̀ pé ó máa ṣẹlẹ̀ so àwọn tó ń sọ pé ká ká ṣíwọ́ kí la ṣe fẹ́ ṣíwọ́ no going back níṣẹ́. ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. kò sí nǹkan kan tá a fẹ́ ṣíwọ́ nípa ẹ̀ dẹ́ nípa obìnrin tí bí ìbá mi bí ọ̀ ẹ̀ dárúkọ anybody so kí n má go ahead of myself bẹ̀ nípa gbogbo àwọn tó ń tó ń kó kínní tán láwọn fẹ́ lọ. orúkọ ẹ ò ṣe kínní ẹ jẹ́ kí n google orúkọ ẹ tí google bá gbé jáde mọ́ gbogbo orúkọ ẹ jáde mọ́ google ẹ dúpẹ́ kan tó ń pè tó lòun lé ìyàwó létí ẹ abíọ́lá wọ̀tẹ́bà ni woman kan báyìí òun là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. ẹ woman tí ẹ ń sọ yẹn tó kó gbogbo àwọn èèyàn tó ń tẹ̀lé tó kó wọn lọ sí ó omi ah, ìnira. mo rò pé báyìí náà ó yẹ kí yorùbá nation under àwọn bàbá wa gan wọ́n ti petition ẹ̀ sọ́dọ̀ àwọn dss àbí dss kọ́ náà ń pè